ẹ ṣe kí á jàre. ní lásán. Ah. oyoyoyoyo mi ò lè yàwọ sí i. a máa tó ṣe tán èmi tẹ̀ ti ṣe tán èyí tójú tẹ nǹkan ẹ̀ ṣé wọ níyàwó èmi. ó sún mi o. ọmọ lọ débẹ̀ ni ọjà. àwọn ọ̀rẹ́ ìyàwó yìí ṣé ìwọ ò nílò lẹ̀kẹ̀ sí ọrùn ẹ̀ abó ti gbàgbé pé ojú oyè ni. oyè ṣàpètù. ìyáláké àárín ìyáláké. ẹni lọ́jọ́ ayọ̀ mi kẹ̀kẹ́ lọ́jọ́ ayọ̀ mi kẹ̀kẹ́ ọjọ́ ayọ̀ mi. nìkan mọ́jú náà ni. ìyàwó yàwó èmi lọ́jọ́ ayọ̀ kò ní mẹ́ni rárá. ìtẹ̀ fi ilẹ̀ tó sùn lọ́dọ̀ kan mi ni ojú ń kan mi. ojú ẹ ṣe rẹwà. Hmm. ìyàwó ẹ yáwó sí hmm. ah. ẹ yáwó sí ẹ yáwó sí. ẹ kì í kí n ra nínú àwòrán yìí ah. <laughs> wọ́n mọ̀ gbà ìyàwó ìyàwó ni bẹ́ẹ̀ ó má bẹ̀mí kó tó gba àwòrán ìlọ́wọ́. ṣé kò ṣe kọ́kọ́ lọ fi ah, tolé. títà tù tó jáde ẹ̀gbọ́n ẹ fẹ́ràn ah, oyeyeyeya. ọ̀rọ̀ yìí kan ti sú mi wàá kúkú ti gbaṣẹ́ aṣojúlóge <laughs> èyí tó jẹ́ kọ́mọ ọlọ́mọ ṣiṣẹ́ ta ní kó wá ṣe ń bí. ó ṣàtìgbowó iṣẹ́. Ah, ó dẹ̀ pé ìpè ẹ̀ ń dùn alẹ́ tó ń pè mí ìpè mí tó ń dùn yóò ṣe kúdọ̀ farapa tiẹ̀ mú bọ̀. lọ́pẹ́ lọ́pẹ́ ìyọ̀bá lè yé eyín o mú bọ̀. fi sùúrù. ẹyí alẹ́ ti ṣe tán a máa fi ilé ẹ̀gbẹ́ àná. bí òde jọ́ torí ọlọ́kùn ṣàánú mi orí ni mo wà dákúndákún kò fi èdénú jọ ṣàánú mi rọ ọlọ́run kí lè ṣe mí gbogbo ṣẹ́jú aláti ṣe mi màmá ti ṣe ara ẹ̀ èèyàn bí èṣù èṣù bí èèyàn yàmíyà sí dání èmi bá rẹ̀ ọdún ti pè mí o. ohun ojú mi rí dání mo fẹ́ sọ fún ohun ojú mi rí. kí làgó sọ báyìí. máa lọ wá lọ báyìí. èmi ò rí o ah, mi ò rí dára sí mi o mo ti wá gbogbo ọba ní orí o ah, kódà mo mo ti pe ìpè ẹ agbo ẹ kò lọ. ibi ilé ìgbọ̀nsẹ̀ ńkọ́. mo ti wo ṣèbí ta ló lọ ńgbà tó lọ ah, mo ti wo ní gbogbo mo ti pe kò gbé yá ìpè òtún lọ mọ́. ẹ kí lè máa ṣe báyìí. kí ló máa bẹ́sẹ̀ máa pè lẹ́ẹ̀ náà ni. láàárẹ̀ sọ̀rọ̀ ṣé ká ló wà ní káwa lọ ta. rẹ́pọ̀ náà tún pè rẹ́pọ̀ tún pè. àwọn dẹ̀ ní òlò ọkọ ló ń lọ lọ ló ń dún yìí. Ah, bóyá kó wá ìyá lọ wá lọ bóyá yọ yọ yọ yọ yá wá kà fi ń lè o àwọn kẹ́kọ̀ọ́ gbà. ọgbẹ́ o. ẹ máa gbà mí. ní sùúrù. ẹ má sọ pé kí n ní sùúrù. ẹ gbà mí. kí ló lè máa ṣẹlẹ̀ náà. níbo lọmọbìnrin ilé ìgbàlọ́ tó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilẹ̀ síbi. gbogbo ẹbí ló ń dúró dè dá orúkọ dàbí adágbẹ̀yìn. àwa rí ọdẹ kò tútù báyìí kó gbé sí àti ń pọ̀ bì. èèyàn ń tayín tó bá jẹ́ pọ̀ bì ó gbọ́dọ̀ tayín. gbàdé ṣọlẹ lè fi mí sílẹ̀ báyìí kí n máa máa lọ mo ti fẹ́ máa lọ. máa lọ ó lè lọ́ọ̀bì kankan èmi mo lè ní ìwọ ló lọ́jọ́ gbogbo. mo ah. mọ ah. ọkùnrin kí ni mo ṣe fún ẹ tí ìyá ìwà tó yìí. mo dájú jọ ṣe. mo pè ní lọ́jọ́ ìyá mi jẹ́ lọ́jọ́ sáwọn tó ń dúró dè mí tí ẹ ṣe rọ́tọ̀ kọ́ mi mọ́ mi lára jẹ́ kí n lọ ṣojúṣe mi. mo dájú jọ ṣe rẹ ah. lórí. tí mo bá ṣe tán tí mo yọ̀ǹda ẹ kó lè máa lọ́dọ̀ lè máa. jọ torí ọlọ́ọ̀ mo fi lédùmarè bẹ́ẹ̀. ìyá ṣe fẹ́ máa lọ ni ọmọ mi yẹn máa lọ. ọ̀dà kò burú. Ah, ó yà lẹ́nu àbí mo ti mú kọ́kọ́rọ́. ọmọ dára òrèké. ó máa tó. ẹ jẹ́ ọkọ ṣe bá mi lọ́kọ ìyàwó. oru mu mi sí ẹ kí wọ́n lọ sí ìfọ̀nsẹ̀ lọ. ẹ wù sí ní sùúrù. ẹ dákẹ́ ẹ dákẹ́ ti wá tó wá kò ṣe máa rí iye ọ. kò máa gbódá ní kò máa gbódá ní kò lè tó ilé gbọ̀nsẹ̀ ni mo ti rí. mo rògbò báyìí o olúwa lọ irú ìdójú sí wọlé lè bá ẹ. ẹ ibi tọrọ dé dùn yìí èmi wà lọ. èmi wà lọ. ọmọ ọmọ ẹ bá bàbá jà àwọn náà ò ẹni dúró jàre nígbà tí mo fẹ́ jẹ ẹ máa wọ́n tẹ̀lé wọn fẹ́ oúnjẹ tó wà lẹ́tọ́ ó sọ̀rọ̀ rẹ̀ lábẹ́ kóńdó ló wà. Adé, mo ti dẹkùn mọ́ mi. Ọmọ yóò dá nǹkan kan mọ́. Lábẹ́ ìrìn tàbí ilẹ̀. Ah! Gbàdé! lẹ́yìn tó ń lò. tó bá sùn láì sùn ní ìlú láì. gbadé. àti ṣòro ìwọ sùn ní ìlú láì. dìde. ẹlẹ́kejì má ṣe ní balẹ̀. má wọrí mo gbé nǹkan tó yà ni mo gbé nǹkan lóra ni. àti sọ̀rọ̀ ni má ṣe ní balẹ̀ ẹlẹ́kejì. wèrèwèrè gbòde ni mo lò wèrèwèrè gbòde. adé nínú ọjọ́ ìyẹn mi. ní ìta kan bẹ́ẹ̀ ní ìta bọ́ ó yà bọ́ sí ẹni. ẹni tó tẹ̀lé ẹgbẹ́ nígbà tẹ̀lé ní bá. ẹ ẹ mo mọ kó lè wá máa lọ náà láti lábọ́ sórí ibò. ẹ̀ẹ́dẹ̀ kejì ọ̀gbẹ́ tí mo ṣe. ẹ̀ẹ́dẹ̀ kọ́lá ti fẹ́ ṣe ìwọ́sùn ní ibò báyìí. ọ̀gbẹ́ tí mo ṣe ní bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mi. ìsinmi bù báyìí ah! ara ò gbọ́dọ̀ ní mí èmi ò gbọ́dọ̀ ní ìlera ìran ìgẹ̀dẹ̀ ìlú tí a ti tẹ̀ ara. bákan jù sí mi ah! olóòrò la ṣe oníbùrú báyà hàn. ẹ wo ẹ ṣe sùúrù èmi kò tí ì dé ibẹ̀ rárá ẹ mú múra lọ́wọ́ gbogbo yín ti wọn alẹ́ ìyá Tolú ẹ ẹ ẹ tí n bá ti fẹ́ gbéra kúrò lé màá pè yín àjọ máa pàdé ńbẹ̀ ẹ sì ṣe sùúrù ẹ má ti kúrò ẹ má ti lọ wọ́n pè mí ẹ wọ́n pè mí nǹkan tó ń ṣẹlẹ̀ ò tí yé mi wọ́n pè mí wọn ò tí rà láàyè kankan ṣe fún mi ẹ wọ́n sì pè mí láti bẹ̀ ni ẹ ẹ ṣe máa pè yín máa pè yín. Ah! <laughs> Àdùkẹ́ sí kọ̀ọ̀kan fara yín balẹ̀ ẹ jókòó kí ló dé tẹ dúró bá. kí ló dé kí ló ṣẹlẹ̀ ọmọ mi wà. àní ẹ jókòó ẹ jókòó náà. má jẹ́ ìjókòó aláyé tó bá ṣẹlẹ̀ ni kò ṣe fún mi. àní ẹ jókòó kí ló dé tẹ máa ń gbọ̀n bá ní ẹ jókòó náà kò sí wàhálà. ẹ jókòó ẹ fira yín lọ́kàn balẹ̀ o ẹ fura yín lọ́kàn balẹ̀ lóòótọ́ wàhálà ti wà wàhálà wo. ah ọmọ mi ń kọ ọmọ mi ń kọ kí ló ṣe ọmọ mi. ẹni sùúrù ah, kò sí kankan tó ṣe ẹ wò ẹ̀gbọ́n mi wàhálà ti wà o. ó dà ní sí nísinsìnyí lọ sọ pé kò sí wàhálà. a ní ẹni sùúrù kò tí ì sí wàhálà tó yẹn mo kàn ní pé kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín ni. ẹ ẹ fọkàn yín balẹ̀ má fura yín lẹ́jẹ̀ rúurú. kí ló dé. látàárọ̀ àrídára sí mi o kí ni jẹ́ pé ẹ̀rí dára sí mi ṣé bí ilé ìtura lòun àti àwọn ọ̀rẹ́ ìjọ wa. mo dẹ̀ bá gbogbo wọn sọ̀rọ̀ ń gan ló ń pè mí ó ń bá mi sọ̀rọ̀ àṣì sọ̀rọ̀ láàdárí láàárọ̀ yìí láàárọ̀ eh. kùtùkùtù láàárọ̀ yìí mo ti jí gbàdúrà fún lórí aago láàárọ̀ yìí eh. mo láfẹ́ lọ tẹ̀ fi wá rí. ẹ wo àárí o amúgbà tí mo rí i pé ó ń pẹ́ títorí ẹ̀ ni mo fi pè yín lórí aago ẹ̀ mi ni. mo rí i gbà tó ẹ wo ẹ̀gbọ́n mi kò ń sọ̀rọ̀ orí aago torí mo mọ̀ pé máa káyà sókè ni. ẹ níbo ni kí bóbó ló lòun lọ kí ló sọ. kò wá sílé ni. mi ò kí ló fẹ́ wá múlé adúgbò ẹgbẹ́ òun ló ṣe sọ báyìí kí ló fẹ́ wá múlé ṣé bí láti ilé ìtura tó wà òun àtàwọn tó kù àwọn ọ̀rẹ́ gbogbo ṣé bí wọ́n gbàgbẹ́ lọ sí ibi tá a ti fẹ́ ṣègbéyàwó ni. ṣé o wá ẹ sáà ní sùúrù ẹ ní sùúrù àárín bóyá kí n tún lọ kí n tún padà lọ sí ibẹ̀ bóyá ó máa ti débẹ̀. ọlọ́run wá ṣàánú báyìí kò lọ. ń lọ owó ẹni kó kún un gbé o. ẹ wo ẹ̀gbọ́n mi kún gbé ìgbà táwa náà pè é gbé ẹ sáà ní sùúrù kí ẹ fọkàn ara yín balẹ̀ o ẹ má kẹ́lẹ̀ ara yín sókè o ẹ má fún ara yín lẹ́jẹ̀ rúru o ẹ wọ ẹ kí n máa lọ bóyá kò mọ̀ ti débẹ̀ ìgbà táwa pè ìgbà tọkọ rẹ pè ń lọ bóyá ó ti padà gbé ń padà bọ̀ ẹ sáà ẹ fọ ara yín balẹ̀ àti ẹ má fi ara yín lẹ́jẹ̀ rúru o ẹ mọ̀ mọ̀ yín o mo mọ̀ yín o ẹ jọ torí ọlọ́kùnrin sí kankan tó ṣe é dúró gbàgbọ́ ká gbogbo ọmọ ọdún. ẹ má ti lọ ẹ má ti ẹ má ti lọ ẹ jẹ́ kí n tún padà lọ ṣẹgbọ́ àǹtí mi mò ń bọ̀ kò sí wàhálà o kò sí sí wàhálà kankan o mò ń bọ̀. ọjà tó mọ̀ tí ẹ bá jọ ọmọ dára ọ̀gẹ̀dẹ̀ ṣàmúlì báyìí o ṣàmúlì ṣàmúlì ìjọ má má pa rẹ̀ wà ní sùúrù ni. àgbà tó jú kara tì mí kó irọ́ ojú òní ti wà o. ojú òní ti wà o. ọ̀rọ̀ ti jú kọ́ nílé yìí. ọ̀rọ̀ tani mo ṣe tani mo rí irọ́ olè tó yẹ. irú eléyìí àbí ìyàwó ti sọ̀rọ̀ pé lórí Ah, kò dá báyìí kò dá kò dá kò dá. Èmi láyé, ọlọ́run gbà mí. 啊！啊！啊！啊！啊！啊！ ṣe pé mi ò fẹ́ gbé ìpè yín àmọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pa omi ẹ̀ pọ̀jọ kà mí lọ. Ah, bá a ṣe ń bi ni nìyẹn ǹjẹ́ mọ̀ pé ìyàwó tá à ń gbélé ni ìyàwó tọ́mọ mi ń gbélé ni nọ́mbà sá lọ láàrin ah, látàárọ̀ kò síbi tá a ti wà àárín o ah, ẹ tẹ́ bá tiẹ̀ fẹ́ rí mi. ilé ni kẹ́ máa bọ̀ ẹ lè lọ sí gbọ̀ngàn ìgbéyàwó mọ́ ẹ máa bọ̀ lé. Ah! <laughs> ẹ wo mi ò mọbi tí ọmọ mi wà mi ò rí ọrẹ o bí gbogbo ẹ ṣe mi ò mọbi tọrọ olúwa wà sẹ́ni èmi gan ọmọ kan fi ọkọ ọkùnrin bọ̀ lé ni ẹ má má retí ẹ má bọ̀ lé ẹ má bọ̀ mo ti délé ah! mo ti délé ẹ ṣe ẹ ṣe alága ah! ìfẹ́ rẹ̀ o. ìyẹn gbà mí o ojú mi ó ń béèrè ìfẹ́ rẹ̀ o. tó dá ẹ lójú pé gbogbo owó tí wọ́n jẹ pátá kò ní wọ́n ti sọ. ẹni bí ọkàn mi ìfẹ́ mi. àǹgbọ̀n ti sàn yẹn kò sí wàhálà ìyọ̀ǹda ti wà fún wọn láti lè fún ọmọ àlọ́lé má wàá gbàgbé láti bá mi rán wọn létí wípé oògùn tí mo ní kí wọ́n rà yẹn ó ṣe kókó dẹ̀ ṣe pàtàkì nítorí pé bí èèyàn bá kú ní ilé ìwòsàn kò túmọ̀ sí pé ara ti le tán pátápátá èèyàn sì gbọ́dọ̀ lògùn nígbà tó bá délé kára yẹn kó lè bá mókun dáadáa màá tún máa bẹ sọ̀rọ̀ torí mo ní àlejò níwájú ẹ máa yáṣẹ́ ẹ kú jókòó. ẹ ṣe. ẹ má má bínú pé mo dá yín jókòó látàárọ̀. Ah, bínú kẹ ẹni tó bímọ gan àti rí nǹkan kan fún un ẹ máa sọ pé tó ń bínú. òdodo ọ̀lẹ́ kókó sọ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ mo fi ń sọ fún yín nísìnyí pé àǹfààní ti wà fún yín àti ìyọ̀ǹda láti kékè mú ìyàwó yín kí ẹ jọ máa lọ sílé ní ayọ̀ àtàlàfíà. ṣé wípé mo lè máa mú ìyàwó mi lọ. bẹ́ẹ̀. olúwa ò ṣe o. bẹ́ẹ̀ àmọ́ o màá ròyìn màá dẹ̀ tún bẹ́yìn ní pé bá délé ẹ bá mójútó ìyàwó yín dáadáa ìgbìyànjú là ń gbà ọlọ́run bá ló ń múni lára dá àmọ́ pọ̀lọpọ̀ bàtà ẹlòmíín bá gbé aláìsàn délé ìwòsàn wọ́n máa wá gbọ́n wọ́n máa sáré lọ jìnnìjìnnì ọ̀hún gan bí dókítà ò bá ṣọ́ra yóò jẹ́ kí ó gún abẹ́rẹ́ níbi tí ò yẹ kó gún abẹ́rẹ́ sí hmm. yóò jẹ́ kó fún aláìsàn ní oògùn tí ò yẹ kó fún un lò àmọ́ ńgbà tẹ́gbẹ́ wọn dé lánàá mo ti fi yín lọ́kàn balẹ̀ pé á gbìyànjú tọ́dọ́ tiwa ọlọ́run àbọ̀ yóò sì mú ìyàwó yín lára dá. olúwa ò ṣe. tọ kí n tó wá gbàgbé ẹ bá délé ẹ má jẹ́ kí ìyàwó yín ṣe wàhálà kankan hmm. gbogbo làálàá kòókòó jọ̀ọ́jọ̀ọ́ ara ló máa ń fàbọ̀ sí i ìyẹn gangan ló ṣokùnfà àìsàn yìí tí ẹ torí ẹ̀gbọ́n wá sí ilé ìwòsàn àwọn ìkìlọ̀ tẹ́ ń fún wa ẹ̀ àwọn ìkìlọ̀ tá à ń fún ẹ̀ tó bá lóyún ni ṣé kò ń ṣe wípé ìyàwó mi tó yìí. ọ̀rọ̀ yín pa mí lẹ́rìn ìyàwó yín ò lóyún torí pé mo ṣàyẹ̀wò tó péye fún wọn. àmọ́ kì í ṣe ẹni tó bá lóyún nìkan ni ò gbọ́dọ̀ ṣe wàhálà àbí dààmú mọ́ ẹ rí i pé gbogbo sáré lọ sọ́tún sáré lọ sósì gbogbo ẹ̀ náà ni ara ló máa ń fàbọ̀ sí àní ogun àìsàn ẹ lè máa lọ báyìí. ẹ ṣe ẹ ṣe gan mo dúpẹ́ gidi. Eşi. Darasını. Darasını. Anne. jọ ṣé àyè àti jíròrò wà. Àlàní ó jẹ́ má fi orin ẹ̀ tàfàlà. dára sí mi àfàpótí rọrí kò ń gbádùn mi ò lè ní àwọn nǹkan tó ń dààmú ọkàn mi kí n gbádùn òun láéláé. bí báwo. o ṣe bí òjò bá ń pàpọn ọ̀rẹ́ gbogbo alájọbí ilé ojì ń pa. Alani kí ni ìtumọ̀ gbogbo ẹjọ́ wẹ́wẹ́ àṣàmọ̀ tó ń pa? ìtumọ̀ àṣàmọ̀ mi ni wípé ohunkóhun tó bá ti ń ṣe ẹ́ èmi ló ń ṣe torí bá ń fọ́ ẹ èmi ni mo gbúdọ̀ jẹ̀rú rẹ̀ tẹ́gùn bá gún ẹ lẹ́sẹ̀ èmi ni mo gbúdọ̀ gbà sára gbogbo nǹkan tó wù kó máa ṣe nílé ayé ó gbúdọ̀ máa ṣe mí náà torí wípé ọ̀kan lèmi àti ẹ jẹ́ kò gbúdọ̀ sí àṣírí kankan láàrin èmi àti ẹ gbogbo tó bá ń ṣe pátápátá ni kò sọ fún mi ìtumọ̀ gbogbo àṣàmọ̀ mi nìyẹn. Alani tó bá yẹ pé ìwọ ló fẹ́ ṣe alátakò oorun mi ní alẹ́ ẹ màá yà fi orí ìbùsùn sílẹ̀ fún. ṣé èyí tó yẹn ni. ọmọ dára òré dára sí mi kí ni mo sọ ah, dára sí mi dára sí mi ẹ dúró náà irú àǹjọ́nú wo ló ń gbénu ọmọ yìí ìṣẹ́jú kan ìdùnnú ìṣẹ́jú kejì bójú jẹ́ ha irọ́ orí la máa parí ẹjọ́ mi ò ní gbà mi ò ní gbà rárá. ẹni kò máa ṣe. dára sí mi kí ló fa yòjúrò yìí tó sọ di ẹ̀wù lójoojúmọ́ kí ló da ọgbẹ́ sínú ara ẹ̀ kí ló ṣe é tó ò lè wí fáráyé. ọmọkùnrin ò dẹ̀ fi mí sílẹ̀. mi ò lè fi ẹ́ sílẹ̀ o. fi mí lọ́rùn sílẹ̀. torí tí gbogbo ẹ tó ọ̀hún ló máa ga sí ah! wọ́n ní kó dá mi lóhùn. ọmọkùnrin fi mí lọ́rùn sílẹ̀ fi mí sílẹ̀ ọlọ́run ò dààmú tápà lókè ọ̀yà o ló ṣe fi ọjọ́ ààrẹ ìdáná kúlíkúlí o má dà mí láàmú sí mi lọ́rùn sílẹ̀. ìbẹ̀rẹ̀ wọn ẹ fi wọjọ ayé ìtẹ́tọ̀ fún ọmọ àbí. ọmọdé ṣé kókó mi tó tó kọ́ ló wá sọ mi àbí kí ló fi lọ́rùn sílẹ̀ kí ló fi wọ́n ò fi fi ẹ̀lẹ̀. kò mà kí ń ṣe ẹjọ́ èmi náà amú kò lè yé yín. dára sí mi. kò lè yé yín kò lè yé yín náà gan-an ó ní mo níṣòro pẹ̀lú ẹ̀ o. Ah, tó ní wọn bá bẹ́lẹ̀ wá ní kò lè yé wọn tọ́lẹ́yìn bá ń bẹ̀ wá sọ pé kò lè yé wọn tó bá tiẹ̀ wá kọ̀ tó jẹ́ kó yé gbogbo ayé gbọ́nà tó bá gbá kàtà mi dàgbà ṣé ará ẹnì kankan tó pìtàn fún ẹ wípé wọ́n gba ẹ̀bí fún mi ni inú yìí inú yìí ń lo sùn sí ọ̀gbọ́n inú yìí lèmi fi gbé ẹ ṣé ṣé bó sọ wípé ìyá ọmọ ló máa ń jẹ olùbádámọ̀ràn ọmọ ìyá ọmọ ló máa ń jẹ aláfọ̀rọ̀ lọ́mọ ìyá ọmọ ló máa ń jẹ ọ̀rẹ́ ọmọ tọ́jọ́ máa mọnú ara wọn jù kí ló gbádé kí ló wípé tó bá fara bò fún gbogbo ayé kó tún máa finú bò fún èmi kí ló tó jọ kó yé mi kí ni tó wà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan àbí mi ìṣàrò pé kankan wà náà tèyí lábẹ́ ọ̀run yìí náà tó máa jẹ́ kàyéfì àbí tó jẹ́ bàbàrà tí ò ti ṣẹlẹ̀ rí tí ò dẹ̀ sì tún ní ṣẹlẹ̀ lẹ́yìn tiwa yìí ṣé mo lè máa lọ báyìí. kí ló tún kọ ó lè wá máa lọ ṣùgbọ́n lílọ ló ń lọ yìí o má lọ gbọ́gbọ́n àrékérekè kankan kárékérekè má bàa yẹ lẹ́sẹ̀ má lọ lọ gbọ́gbọ́n kankan o kọ́gbọ́n má kọ́ lọ́gbọ́n ẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ nǹkan tí mo ní lọ́kàn àti ní máa ṣe fún ẹ tẹ́lẹ̀ ni máa padà ṣe o. ayélujára kò jìnnà sórí kàwọ́ mi o. ìyá dára sí mi mi ìkúkú lókè mi lẹ́yìn mi ẹ̀yin náà nìyá mi ó wù mí kó yé yín àmọ́ kò lè yé yín ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò lè yé yín. ẹ dákun bó mo ṣe rìnrìn àjò mi tí mo fi wá já sí ọjà kò lè yé yín báyìí ká ló pàtàkì kò lè yé yín kalẹ̀ fún bá tó kí n máa nájà nínú gbòòrùn dẹ́ra sí mi kódà jẹ́ kó yé mi èmi fẹ́ kó yé mi jẹ́ kó yé mi níbi tó ní àwọn amúdára tí múra fún ẹ wọ́n ló kàn dìde ó dẹ̀ wọ́n ní yàrá rẹ̀ wọ́n ló fẹ́ ṣe gá ibẹ̀ ló fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ sí jíjáde tó máa jáde níbẹ̀ mo pòórá bí iṣó wọ́n bí ẹ́ títí dìsí náà kò lè yí ẹnì kankan ni kò lè yé mi náà ni ìyá dára sí mi n bá ní kí n má dára yín láàmú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí mi fúnra mi mọ̀ pé kò lè yé yín tẹ́ bá wá ní iṣẹ́ mi tẹ́ fẹ́ ràn mí àbó ní nǹkan mi tẹ́ fẹ́ rí mi fún ẹ pè mí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyá dára sí mi kò lè yé yín kò lè yé yín ni mo sọ ẹ kí wá máa lọ. sí mi kò wájú mi kò kò wájú láì tiwa kò lè yé mi náà. ìwọ náà bá má ti ronú ní pẹpẹ yìí. ọ̀rẹ́ mi eégún àti ló wọlé ẹ̀yìn àti ló jáde láti ọ̀rọ̀ wípé eégún àti ló tó wọlé òun lè ní àti ló tó jáde. àmọ́ tá a bá ní ká dà sílẹ̀ báyìí ká tún ṣá tí kò bá nídìí bíríkì jẹ́ kó wọ́n lù ó. ó tọ́ lọ sọ̀rọ̀ pàrọ̀ ọ̀rẹ́ irú ìdí wo dára sí mímí tó fi wu inú ìwà àti inú jù kò yé mi kò tiẹ̀ yé mi mọ́ kò yé mi mọ́ rárá rárá ni. tí ń béèrè lọ́wọ́ ẹ ò dá mi lọ ọgbẹ́ ọkọ̀ ọgbẹ́ ọkọ̀ ló ń pariwo irú ọgbẹ́ ọkọ̀ wo ló mú ẹ tó lè. Náà ah! sì ni kí ni mo ṣe fẹ́ tó fẹ́ pa mí ní kí ni mo ṣe fẹ́. Ṣé kúrò ẹ̀ kúrò mo sì rí ní ìhòòhò pé ìmọ̀lẹ̀ mi ni kí ni mo ṣe fẹ́ kí ni mo ṣe.

ìwọ ni jíkí ayé yìí mama lọ mama lọ. máa yẹ mí gbọ́ rẹ̀. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi. báwo ni. ṣé tẹ́ ń di gbọ̀nkúgbọ̀nkú kiri inú ilé báyìí. ẹ má sọ fún mi pé nítorí ọ̀rọ̀ ìyàwó yín lẹ fi ń ṣe báyìí o. ṣé mo di bí mo ṣe wà. kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ lẹ ṣe ń ṣe yìí o tẹ bá sì lọ ṣe torí obìnrin tẹ lọ fi para yín dànù ẹgbẹgbẹ̀rún obìnrin akọjá ń bi sàárè yín o mi ò bẹ́ẹ̀ lẹ́hùn kẹ́ kú báyìí fún wa o nítorí ẹ̀yin làá wò lójú báyìí o. ẹ wẹ́ wo kẹ́lẹ́ ọkọ má wò mí lójú lọ́wọ́ tí mo wà yìí o ẹ má wò mí lójú bàbá mi wà ńlẹ̀ ẹ lè wà wọn lójú kẹ́lẹ́ ọkọ má wò mí lójú o ẹ bá wò mí lójú mo dẹ̀ mọ̀ pé gbọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ ọ̀rọ̀ gbogbo lórí owó ni èló ló fẹ́. èmi ò bá yín sọ̀rọ̀ owó o mi ò bá yín sọ̀rọ̀ owó o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo bá yín sọ mi ò bá yín sọ̀rọ̀ owó o. ó dá wa máa lọ bí iṣẹ́. nǹkan tẹ́ sọ <laughs> kókó inú ìwé ìròyìn ṣá ni pé a máa ríra lọ́la kò burú máa pè padà. a máa ní ewu lásọkẹ. Ah, ọmọ wa kí wa. Ah. ọ̀rẹ́ ah, ṣàìdédé ni mo rí tó dé tó ṣí ẹrù yẹn lérí báyìí àbí ẹni tán lé ńlé ìgbà tí mo máa bí ló bá ní pẹ́pẹ́ sí o òun fẹ́ fara máa wà díẹ̀ ni o kí n tó rùn lẹ̀ kó fi tán. Ah. ṣé wọn àtọkọ ìjà. bóyá kò bá wa bí. ọ̀rẹ́ mi. dára sí i mo gbọ́ kí ló ṣẹlẹ̀. ọmọlára kò kúkú sí nǹkan kan láàrin mi àti ọkọ mi mo kò fẹ́ fara pamọ́ sọ́dọ̀ yín bí kí nǹkan tó rùn lẹ̀ kó fi tán hmm. Hmm. dára sí mi má fi yan mi mọ jẹ mo mọ ọ ẹ dáadáa kò ní jẹ́ kó kúrò lákàtà àwọn báyìí àfi tó bá yẹ pé jà wà láàrin kó ṣáà sí jà láàrin yín. ọkọ mi ò mọ kí mo wà níbí. kí ló tẹ́ méjì wáyà àgbàdo ẹnu báyìí. Ah! Ah! ó tiẹ̀ tó wo lánàá gbàgbà tó ah! fẹ́ gbé ẹja mi. Hmm. ṣé ó ní nǹkan tó fẹ́ máa fi pamọ́ fún wa. gbàrà sí i. Hmm. ẹyin tó ń pè lákàtà ilé tó fẹ́ bí aago ẹ̀. ta ló fẹ́ ṣe èyí tí ò bá kí n kára lé wa náà ni òun náà ló ń pè mí. ní wọ́n bá yanjú ẹ̀. tọ́nà ló wà yanjú ẹ̀ kẹ́yìn èèyàn ẹ̀yin ayé tẹ lánàá gbàgbà àbá wa yanjú ẹ̀. ẹjọ́ ìyàwó akílẹ̀ ṣe é lé. bíbí ti yí bí odó. Ah. ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè. ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè sókè. kò sí ó yẹ kọ. ẹ. ká ẹ máa ṣe ẹ máa ṣe yìí máa ṣe. ẹ jọ ibà. kí ló dé lẹ́yìn bí wọn ara mi ò yá ni lọ bá àwọn ṣé táwọn yòókù yẹn lẹ́yìn ọjọ́ má gbọ́ ọlọ́run mi gbọ́dọ̀ mọ́ ìrọ̀jà náà náwó síbi báyìí sáà ti sanwó tó tó bá. ẹ ti sọ̀rọ̀ ayé dọ̀gá máa lọ ó yẹ kẹ́ máa bọ̀ wá ibi tá a ń kọ́ yín ní ìdánilẹ́kọ̀ọ́ rí. ọkọ tèmi ló yọnu lọ́nà mo tì tì tì mo ti ẹ àti ẹran mi sí la ṣe débi ká tó débi àti ah, ah, ah, ra ká gbé débi ni. ọkọ yọnu sẹyìn ọsà yọnu àdúgbẹ fọlọ àdúgbẹ fọlọ. torí bẹ́ẹ̀ tẹ́ ẹ jẹ́ kí ló dé. a fẹ́ darapọ̀ mọ́. mẹ́gbẹ́ alájẹsẹ́kù àbí mẹ́gbẹ́ ọkọ́múlé láńtà. rárá o mọ ẹgbẹ́ orí orí ìtàgé tá a máa wá náà. èmi tẹ̀ bí ẹgbẹ́ orí igi ìtàgé ni mi ò mọ̀ pé gbẹ̀lẹ́lẹ́ ìtàgé náà ni. rárá àdán.

sẹ́mi lọ pẹ̀lú. orúkọ rẹ sápá lórí kí ni lébi pé ìbọn ga mo jẹ́ fún mi. sam. ṣèdájọ́ àwọn méjèèjì mo ń ṣèdájọ́ àwọn eléyìí lọ. níbo ni wọ́n láwọn ti ń bọ̀. ọlọ́kọ̀ àwọn yọnu. ẹ lẹ́wọ̀ ẹ pẹ́ dé. bẹ́ẹ̀ni pẹ́ dé. agbapa pẹ́ dé ọkọ̀ ló yọnu. ọkọ̀ yọnu ẹ̀yin ò yọnu adúpẹ́ fẹ́lẹ́ dùà ẹkúnlẹ̀. Ah! ọ̀gá ìyẹn máa le díẹ̀ o torí bẹ́ẹ̀ ṣe ń wò mí orúnkún mi méjèèjì ó níyọnu ah ó ní yọnu o mi ìkúnlẹ̀ eh? o. Eh? Ah. wọn láwọn ò lè kúnlẹ̀. bẹ́ẹ̀ni. Eh, wọn láwọn ò lè kúnlẹ̀ sẹ́ni gan. táwọn sọ fún òun lè kúnlẹ̀. èmi ni bàbá máa wò ó sì náà ó máa bí oṣù bíi mélòó kan bíi méjì máa gbàyè bí èmi náà ti dọ̀gá. o ti ka ààrẹ bọ́ọ̀dà. mo gbé lábọ̀. ẹ má kọ mi ní nítorí kí n sọ fún tó di eyín dákun ṣé torí pé òdi ń lọ òfò kan nísìnyí ni kàrámà rẹ ti pọ̀ jù ọkọ̀ dákúrò mi gbé fún mi níbẹ̀ níbẹ̀ tẹ́mi náà gbé kí tí mo fi lẹ̀. òun ní kẹ́ gbé ni ọ̀gá. tó wọn bá torí ọkọ wèrè tó wọn gbélé gàlégàlè ní ní níbi tá a ti kọ́ ọmọ yòókù rẹ ní ìdánilẹ́kọ̀ọ́ bí. tó bá ti sọ pé òun ò lè kúnlẹ̀ gba gba ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ rẹ̀. ọ̀gá ẹgbẹ̀rún mẹ́wàá ṣàfẹ́ ya aṣẹ́ ni. ẹgbẹ̀rún mẹ́wàá ti pọ̀ jù. ó pọ̀ lórí pé kí n kúnlẹ̀ tó bá ẹ̀gà tẹ bá ní kí n wá kúnlẹ̀ ìdààmú wá kúnlẹ̀ báyìí máa kúnlẹ̀ jẹ́ kúnlẹ̀ báyìí. kí ló ló wọ́n olóhùn kúnlẹ̀. ìgbà kúnlẹ̀ ìgbà ah. kúnlẹ̀ ẹgbàá rúgbẹ́ wàdí ọgbà lọ́yẹ̀. ẹyìn ẹyìn dákun sẹ́ni ara ah, nǹkan tèmi ò mọ fẹ́ rèé o n ò fẹ́ràn rẹ̀ tààràtàrà o nígbà tó ní kéèyàn ó mẹ́gbẹ̀rún mẹ́wàá wá owó kí ni torí kéèyàn bẹ́ẹ̀ tí ń bá ọmọ jẹ́ rèé o sẹ́ni gbogbo àwọn ọmọ tó wà ní àyìn. bá ní wọn kúnlẹ̀ títí dọ̀la wọn kún náà ju o abẹ́rẹ́ ti kúnlẹ̀. Eh, orí ògbórí lọ. orí dorí lọ orídorí owó láti máa fi orí ìràmọ́ ní olórí polo táwọn fi orí ìsẹ́dì òṣùpá orídorí lọ orí títí yín lọ báyìí wà pé ẹ lówó tẹ lè máa fi tán ràn òun sì lówó tó lè fi tán ràn mo fi ní kọ́ mẹ́gbẹ̀rún mẹ́wàá wá ẹgbẹ̀rún mẹ́wàá mo fẹ́ gbà ọ̀yà àǹtẹ̀ gbà kúnlẹ̀ mọ́ owó mo fẹ́. kúlẹ̀ máa wá kúnlẹ̀ báyìí tẹ́ bá ní ìyá tó o ní kúnlẹ̀. ẹ kúnlẹ̀ ni o kẹ́yà kúnlẹ̀ ni o wọ́n kúnlẹ̀ ni. ọ̀la ìgbàkúnlẹ̀ wọn náà owó mo fẹ́ ìgbàkúnlẹ̀ wọn náà. bàbá mi. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú aago tí mò ń wò yìí ó ti yẹ kó wà níbi iṣẹ́. ẹ wo kò sí nǹkan kan wàhálà iṣẹ́ ló fẹ́ pọ̀ jù fún mi pàálọ̀ tó ń jì sọ́dọ̀ lọ́wájú lọ sẹ́yìn ó ti fẹ́ mm. sú mi mm. mo mm. mọ̀ ṣe pé kí n dún lé kí n máa ṣiṣẹ́ láti lé. wàhálà ṣe. bẹ́ẹ̀ni. ìwọ gbọ́mọ ṣe ń sọ ni ìwọ̀n ni tí ọmọdé méjì bá ń gégé nugbó àwọn àgbà ló mọ ibi tó máa wó sí i ẹ kó má pa mí lára ni mi fẹ́ kó wó síbi tí ò dáa kí n má lọ ní àìsàn tí ò dáa lára. ọ̀rọ̀ ẹ yé mi mo mọ ohun tó ń ṣe ẹ́ mo mọ ohun tó ń ṣe ẹ́ ọ̀rọ̀ dára sí mi ló ń rò òun ló gba gbogbo orí ọkàn ẹ̀ hmm? àmọ́ kí ló ń ṣẹlẹ̀ gan láàrin wa àti dára sí mi ìyẹn kankan gangan ni ò yé mi mo ti ronú jinlẹ̀ bóyá ó tiẹ̀ ní nǹkan tí mo fi ṣe mo wá títí mi ò rí bóyá ó dẹ̀ ní àwọn nǹkan tí mi ò mọ̀ ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n kò sí nǹkan téèyàn fi ń ṣe ọkọ ọkùnrin tí mi ò ẹ gbogbo ẹ ti dojúrú. Hmm. àmọ́ o ewé kan ò ní jábọ́ lára gé kó ló má mọ̀ pa ẹ̀ lọ́ọ́ fẹ̀rẹ̀ lọ́kàn balẹ̀ ntọ́lọ́mùbá sọ pé tiẹ̀ ni tiẹ̀ ni o kò sí lálá kan tó ń wà lókè tí ò ní wá sílẹ̀ o ẹ̀yin ìgbà wo ló bá sọ̀rọ̀ gbẹ̀yìn. ìyẹn gangan kan ló ń bà mí nínú jẹ́ mo pe aago ẹ̀ títí títí títí títí kò gbé ah, ah. tó bá tó wá dójú kan a ní ìpè yóò lè wọlé o àbí kó sọ pé ìpè yìí ò lè wọlé o ó ti wà ní pípa. Hmm, ó dà fún mi láago ẹ jẹ́ kí mi náà gbìyànjú ẹ. odò odò ẹ̀jọ odò ẹ̀ta àrún méjì ọ̀kan lọ́nà mẹ́rin. aago èyí ò máa lọ. tẹ bá tún wáá pè dojú kan ó lè ní pé ẹni tí wọ́n ń pè yìí o aago ẹ ti wà ní pípa. bàbá jẹ́ tún gbìyànjú lẹ́ẹ̀kan sí i. ẹ wo ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu kó lọ́gàn kò ní gbé tó bá tún wáá gbé gan kò ní bá yín sọ̀rọ̀. bákan náà ló ti ẹ̀ sọ kò lọ ó dáa ṣíṣe kù lẹ́yìn ṣíṣe hmm, ìwọ sáfẹ́rẹ́ lọ́kàn balẹ̀ èmi ni bàbá ẹ èmi ni mo bí ẹ mo ṣíwájú ẹ délé ayé mo mọ bọ́rọ̀ obìnrin ṣe máa rí ń bà mí hmm, wọ́n ní téèyàn bá ti torí obìnrin kan kú ẹgbẹ́ẹgbẹ̀rún ẹ̀ àkọjá ní sáré olúwẹ̀ èmi ò ní kó o má ṣiṣẹ́ láti ilé o ọlọ́run kú ṣé òyìnbó ti ṣàyédẹ̀rọ̀ ọ̀gá ilé iṣẹ́ sì ni ẹ́ ohun tó bá fẹ́ ni wọ́n máa ṣe àmọ́ hmm, a máa wójútùú sọ̀rọ̀ dára sí mi a máa wójútùú sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ sì máa lójútùú o kó máa jẹ́ pé ńgbà tọ́rọ̀ ẹ̀ bá lójútùú tán ni wọ́n sì máa eh, ohun tí ròònù bá fà sí ẹ lára ló máa máa rán káàkiri o ṣé o ti jẹun. àwọn ibi ò tiẹ̀ oúnjẹ ò sí lọ́rọ̀ mi. <coughs> tún ṣaṣọ tí mo wọ̀. aṣọ tó wọ̀ ó rẹwà gidi aṣọ tí àwọn ọmọ gidi tán ọmọ alálùbáríkà wọn ló kó sí kódà kó tó dẹ́nà ọ̀nà ń ta láìpẹ́ nísìn wà lóríṣiríṣi àwọn olówó ọlọ́lá tí wọ́n wá máa kówó lé ẹgbẹ́ tí tí bá wọ̀ lẹ́wọ̀n sọ pé kò dáa kò dáa kò dáa kò ṣáralẹ̀. kò ṣáralẹ̀ rárá pàápàá gbogbo ara ẹ ló bò ewu rí ìlàjì ìgbà yẹn kọ́ ló wà ń ta ẹ̀ wò ògóró ògóró ògóró bí ibi ibi tí nǹkan ọmọ bíi rẹ wà orí ẹgbẹ́ mi ló jẹ́ pé mi tí mo dúdú obìnrin gangan lásán ó ní mo ti bá fojú pé sí méjì káṣà tó sọ pé àwọn ọkùnrin níta ṣé òun lọ tún gbé sórí bíi tàwọn oníṣòwò ṣé mo sọ̀rọ̀ wípé kò tún ìwé orí ẹ̀ yìí wípé kò lọ wá mi kéde ta ni kó ní tọ̀hún wọlé. ẹ káàsán. ẹ ẹ ọkọ mi gbogbo ṣàlàáfíà ni ọpẹlẹ káàsán. kókó wájú mi kọ́ lọ pàrọ̀ aṣọ ọ̀nù ẹ̀ mọ́ tó kó sí. ọba ó kúrò ìbọn táwọn òwò ni ó rí bó ṣe rí. àmọ́ ìyá wa nǹkan tó wọ̀ yẹn ò tí ì burú jù àbí. bẹ́ẹ̀ni ìburú jù sọmọdọ̀bọ náà pè é. bẹ́ẹ̀ni sọmọdọ̀bọ ni. n tó wọ̀ ò tí ì burú jù sọmọdọ̀bọ náà pè é. <laughs> bẹ́ẹ̀ni aṣọ ìgbàlódé ni. òun náà mọ ìyá tó ń mú pé wọn ò lè wọ ọrú ẹ̀ lábẹ́ òrùlé tèmi ọmọ tó yẹ kẹ́ bá pàdé ń ta kẹ́ bá wí kó délé kó má lo ròyìn fún mi ẹ wá ní sọmọdọ̀bọ náà ń gbé aṣọ ìgbàlódé èmi ò fẹ́ rú ẹ ẹ ìgbà yẹn ló máa bọ́ ọ̀tá ń sìn yẹn tó jẹ́ wípé àwọn aráàlú gbogbo àwọn èèyàn tó bá rí iye ẹ̀ náà máa máa sọ̀rọ̀ sí ilé. ṣàlàfíà lẹ́wà. dúpẹ́ fọlọ́. dára sí mi nǹkan. wà wà láàfin. ṣe ìjà. báwo wá ni àlàyé wo ló ṣe fún yín kí ló sọ fún yín kí ló ló ṣe o níbo ló sọ póun lọ lọ́jọ́ ìgbéyàwó. Ah, ìyàwó tá a bá sọ fún yín pé a mọ nǹkan kan irọ́ la pa àbí a mọ nǹkan kan pa ẹ̀ ẹ wá rí àlàyé kankan ẹ rí gbọ́n lẹ́nu abẹ́yìn lẹ́kọ̀ọ́ dáṣára lẹ́kọ̀ọ́ wò ẹ̀ẹ́bí léèrè tí ò bá lè ṣàlàyé fẹ́mi ṣé bọ̀rẹ̀ lẹ pera yín ẹ má tàn mí mo mọ̀ pé dára sí mi ò lè fi inú bọ̀ fún yín láéláé kò jẹ́ fọ̀rọ̀ sàbí àwọn fún yín ẹ má fọmọdé sí ẹ má fi yí mi lọ́wọ́ sẹ́yìn ẹ má fi yàn mí jẹ. ìyá dára lẹ sọ̀rọ̀ báyìí lẹ fi dà lálẹ́ garaga ẹ̀yin náà mọ ọmọ bí ó dínú gidi ni. dínú jù ní irú tiẹ̀ rí bá a ṣe ń tẹ̀ ká ń bẹ̀ ká ń sọ pé kí ló ṣe ẹkún ló ń wà mọ́ kò rí nǹkan kan sọ ó ṣàṣọ pé ẹ tó bá ti yá o ó máa yé wa o tó bá ti yá o a máa mọ bó ṣe rí o a máa ah, kó tiẹ̀ yé wa kó kàn tiẹ̀ sọ bálabàlà ni. ẹ dákun ìgbà wo ló tó wáá fẹ́ yé ẹnì kankan ṣé ìwọ ní pàtó kò wá lo gbogbo ète àbí gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà ah, ah, pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ó yẹ kó mọ gbogbo ọ̀nà tó lè gbà láti fi rí òkòdòrò ọ̀rọ̀ kó fi mú jáde lẹ́nu ẹ̀ àbí. ẹ̀yin náà mọ ẹni téèyàn fẹ́ ràn lọ́wọ́ òun náà ní láti ràn yín lọ́wọ́ padà láti ràn lọ́wọ́ wọ́n ti tẹnu tẹnu tẹnu gbogbo nǹkan tí bí mo ṣe ń ṣe tó pa bó ni gbẹ̀ já sí ṣùgbọ́n ní báyìí mo ti wá wá kún ìrìn ẹsẹ̀ mi màá wà àkànṣe sí i ní kánmọ́kánmọ́ sùúrù ni kẹ́yìn ní ìyá wa tó bá ti yá gbogbo tó sọ pé tó bá yá a máa wọ̀n ni a máa wọ̀n ni àmọ́ a ní fi lọ́rùn lẹ́yìn ó máa dáhùn ó máa ṣe sọ torí àwọn náà àfi lọ́rùn o. ohun ojú mi rí o ta ni mo fẹ́ rò fún. wọn kò ní ṣe gbogbo yín fún wa ojú ò ní tẹ̀yìn nù nǹkan tí mo torí ẹ pè yín fún kò jù bẹ́ẹ̀ náà lọ pé bí ẹ ti mọ tó ń ṣe o náà lè bá mọ ibi tí mo fẹ́ bá wọlé láti fi ọ̀rọ̀ bọ̀ mo rú ẹ̀fọ́ kan tó dáa sí ilé ìdáná mo sì dé lùbọ̀ ṣúlé. mo jẹ́rìí àmọ́ ní báyìí ẹ má ṣe o ẹ ṣe mo dúpẹ́ fún wa mà. a tún máa yọjú sí yín. ojúṣe ọkọ mo dúpẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ọkọ mi gbogbo mo dúpẹ́ ẹ má bára yín jà o. kí ló dé ṣé wọ́n ní ọmọ máa ń mú díẹ̀ lára yá á mú lára bàbá ni kò mú nǹkan kan báyìí ló wà mí bó ti mú kó kéré mọ́ èmi máa ń ṣọ̀yàyà bí bàbá náà ṣe dínú títí tí ní àjò ìgbéyàwó èmi àti ẹ̀ tó fi forí ṣánpọ́n náà nìyí kí ló ṣọmọdé tí ò mú ìwà tèmi inú kí fọwọ́ bó sí inú inú fọwọ́ sí inú fọwọ́ sábẹ́ àwọn sọ fàkátìrì àmà ti sọ̀rọ̀ má ti bí wọn bá ṣe má ti bínú sí lóhùn kan ti tán nínú mi kí wọn dẹ̀ dínú títí tí inú títí máa ń ba nǹkan jẹ́ mi. ńlá máa bà mí fọ́ tọmọ ẹ ló wọn. ọmọ dára ó dẹjọ́ ọmọ dára ó kì í yọnu. ọmọ dára ó dẹjọ́. iṣẹ́ nìyẹn o ah, àbí hmm. ọkọ̀kọ̀ ti ní iṣẹ́ òun ni oògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi hmm. iṣẹ́ la fi ń dẹni gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́ṣin lẹ́kan tó bá gbójúlé wọn. Ah, ó tẹ́ tán. <laughs> ọmọ wa Adébáyọ̀ Fálétí ó ṣe fi nǹkan sínú kó tó máa lọ ah! wọ́n àárọ̀ ọjọ́ mú solókùn ìwọ náà mọ̀ pé mi ò kí ń nífẹ̀ẹ́ sí kí n máa mú fi nǹkan kan sínú láàárọ̀ kùtùkùtù jẹ́ ń tètè máa lọ ah! kódà ẹ ṣe jẹ́jẹ́ o sí wàhálà kí n tó gbàgbé jọ tí ọmọ lára bá ti ń lọ síbi eré orí ìtàgé rẹ̀ ó lè tẹ̀lé lọ o kí ilé má bàa sú ẹ. Ah! mo fẹ́ ọlọ́run sìn ẹ́ o mo fẹ́ lẹ́dùnmarè sìn ẹ́ hmm, iṣẹ́ yìí náà ni. Hmm. àti torí bá gbé ní kaláwo re. adébí ń pè é ó ṣe tí mo pè tó jẹ́ mi ó ṣe gan ni wọ́n ní ọ̀rọ̀ kì í tóbi ká fọbẹ̀ bù yorùbá bọ̀ wọ́n ní aṣọ tó bá kọ̀ǹgò sí eégún báyìí ló ń pè ní jẹ̀pẹ̀. olè òdẹ ní í jàgbá kó má ṣe lójú fèrè. ìyẹn ni mo wá rò pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí dára sí mi ó dá mi lójú ṣáká wípé adébíyìn pé màá ń pẹ́ kò lè hùwà tó hù yẹn pàápàá jùlọ lọ́jọ́ ìgbéyàwó kó lè wọ ẹ tán kẹ́yìn tẹ́ ẹjọ́ rẹ̀ kẹ́ ẹ má tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí òun ò tiẹ̀ fẹ́ sọ fún wa kí wọ́n lè ṣàlàyé ká lè mọ̀ gbèsè tá a máa gbé ìyẹn ni mo ṣe ránṣẹ́ sí ẹ kí ló ń ṣe dára sí mi gan-an. ẹ ṣe ẹ ṣe bàbá àgbáyé adalẹ. àmín. ṣe rí lórí ọ̀rọ̀ yìí tí mo bá sọ fún yín wípé mo mọ nǹkan kan nípa ẹ̀ irọ́ ni mo pa fún yín mi mọ nǹkan kan nípa ẹ̀. Ah, ah, ah, ṣé ìwọ rẹ rí wa gẹ́gẹ́ bí ọmọ àgbékọ́ àròkọ ni ṣé ìgbéwá lè fà kára ẹ má tẹ̀lé kò sí nǹkan tó mọ̀ ń pa ọ̀rẹ́ torí kò rí kò sùn léyìn. mo fi ọlọ́run búra sí i tí n bá mọ nǹkan kan pa ìmá jẹ́ kẹ́ mọ̀ kódà èmi fúnra mi ti tẹ̀ nínú tẹ̀ nínú tẹ̀ nínú kò ń ṣe èkìní kò ń ṣe èkejì kò ń ṣe kẹta gbogbo akitiyan mi láti tẹ̀ nínú bóyá tiẹ̀ láhùn fún mi pàbó ló já sí ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa ó dínú tó jẹ́ pé ó dínú gan ni. ah tó bá jẹ́ yẹn ni dára sí mi dínú o ìgbà míì gan tó bá dádì tí mo rí pé kò sọ̀rọ̀ sí mi tí n bá lọ bá a pé à kí ló ṣẹlẹ̀ máa tẹnu tẹnu tẹnu kó tó sọ̀rọ̀. ó dáa àti bí n pé iṣẹ́ ńlá kan ni mo fẹ́ kó ṣe fún mi nítorí pé mo mọ iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ pé kó bá mi tọpinpin mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Dárasími gan-an torí pé tí a bá tètè mọ ohun tó ń ṣe àfàìmọ̀kọ́rọ̀ yìí má lọ já sí nǹkan míì o nítorí ìdí èyí bá wa gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ yìí. ẹ ìyẹn náà dá owó náà ló máa jẹ. owó tó ní ìyá àbùkù kan ìwọ kan sí ni tó fẹ́ gbà. ó dáa bí èlò la wá ń sọ̀rọ̀ ń pa báyìí. ẹ wò èmi ń ṣeré ni o ah, kódà èmi fúnra mi mo ti fẹ́ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lé ṣùgbọ́n báyìí tẹ́ ti wá sọ pé kí n gbé ìgbésẹ̀ ńlá lórí ẹ̀ ah, ah, ó ti di ṣíṣe àyà bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré. Hmm. àyà ò bẹ́ sílẹ̀ kò bẹ́ sáré àyà ìbẹ́ sílẹ̀ ó bẹ́ síṣẹ́ ni eh. <laughs> òkú tọrọ àyè kó tó pòwé ó dàbò dáríjì ẹ <laughs> o ṣé mo dúpẹ́ adébíyànpé inú mi á dùn gan tó bá lè tètè mú iṣẹ́ yìí lọ́kùnkúndùn nítorí pé mi ò fẹ́ kó pẹ́ rárá. kò lè pẹ́ ó ti di ṣíṣe. mo fi ọlọ́run bẹ̀ jọ torí ọlọ́run bá mi gbé ìgbésẹ̀ tó tọ́ lórí nǹkan tá à ń sọ ìjọ torí ọlọ́run má yẹ kí n fi ronú para mi. a gbìyànjú. ọmọ dára òde ìyá ò ṣe bá mi àbí ṣe kò rẹ́kẹ̀lẹ̀ wà mí wá ṣe. ó dàbọ̀. mama love mama love. ẹ̀kọ́ gbóná tó ń fẹ́ sùúrù ni. sùúrù ìgbà gbogbo ṣá sùúrù ni mo ti sọ dóúnjẹ àti mímu báyìí. sùúrù la máa ní àbí kí la tún fẹ́ ṣe. ẹ wo nǹkan tèmi rò ní wípé ojú tó máa bá ní kalẹ̀ kò máa ń fàárọ̀ ṣèpin. má sọ bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá o ọ̀pọ̀lọpọ̀ ògbà ló jẹ́ pé ojú tó bá bá ní kalẹ̀ tó bá ti tètè ṣe ìpín ó ṣeé ṣe kó jẹ́ pé ìdọ̀tí la sáré mú kúrò yẹn tó jẹ́ pé tó bá kù á lè bá ní kalẹ̀ sórí lórí ọ̀rọ̀ yìí hmm. bí ojú bá farabalẹ̀ àrímú. ó ti bàjẹ́ iṣẹ́ ìwẹ́ mi. bó lè máa ń ṣe bíṣọ̀ bó ní káà ń lọ. ó dẹ̀ máa fún ètò ìdílé fẹ́ máa. nísìnyí jẹ́ kí lọ mú nísìnyí. oh my god. ṣáàjẹ́ ìwọ èmi pé òfin aago mi àjálẹ̀ ń sọ̀kò tó sá lọ kàràbà níbo lọ́wọ́ àtọ́ òdíjà lẹ́yẹ ẹgbẹ̀rún mẹ́bù kádínẹ́sà òrìṣà mọ́lọ̀ lọ́wọ́ ọlọ́run tẹ̀mí ni o. orúkọ bọ́ọ̀lù tó bá fi ẹ̀dá tó bá di aago márùn-ún rọ̀lẹ́ ọ̀la tó bá pàdé mi tàbí máa ń pàdé ilé agàjù ẹ lọ sólórí ọ̀pọ̀ màmá àbí dára òun sì máa lọ mọ́tò ẹ̀ dára dára já máa lọ dára. dúró náà mọ̀ ṣé òun ò tiẹ̀ lè ṣe àpèjúwe rárá ni bí gbogbo ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. ṣé òkè ti sápò ni àbí ẹ̀mí ló ní máa sọ fún mi pé mo lọ ra nǹkan mo dẹ̀ wọlé kí n dẹ̀ padà síta ní mo dẹ̀ rí tó ń wọ ọkọ mo gbìyànjú láti wọ ọkọ tó ń wọ mi ò rí nǹkan kan mo wọ tún mo wò sí mo rí pé kò sẹ́yẹ débi tí máa réyàn mi rí tó wọ má lọ mí fún o eléyìí ga o ó ga jù ó ga jù ọ̀rẹ́ mi nítorí wàá yà mí lẹ́nu ni pé mo ti ń bẹ látàrọ wípé kí ni ìtorí kẹ̀kẹ́ ló lọ rí àmọ́ kò sọ̀rọ̀. ìṣòro ń gba ẹkún ẹkún rẹ jọ ló ń wá kún ó ń gba ẹkún mu ni. ẹ wá ilé tí wàá kọjá ọgbọ́n ìmọ̀ àti òye mi. kí ni gan-an fún mi o dára sí i. báwo wà ní báyìí. Ọ̀dà, má tún máa pè yín padà tó bá ṣe jẹ́, máa jẹ́ kẹ́ gbọ́. Ọmọ dáàsì lékè. Dáàsì. Òrékelẹ̀ wà ní. Ṣé o ti ṣetán láti sọ ọkàn tó rí fún mi? Àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé orí mi àti ẹ̀ á ti kékeré ni. Dára sí mi tèmi mọ̀ tẹ́lẹ̀, ó ti yàtọ̀ sí tìsínyìí. Kí ló ṣẹlẹ̀? Lára lóòótọ́ ni mo ti kúrò bóyá ti dààmú wàá gbà mí fọ́kàn yín nísìnyí. kàn mò ń dúró de ọ̀rẹ́kùnrin mi bíbí ni. Gbadé, ó ti wà ní ilé ìtura ibo ló wà. Dára sí mi, ọmọdé ẹ̀ tó jí ní fẹ̀rẹ̀ kùtù láti lọ sóko nítorí ikú. Ó ti gbàgbé wípé kò sí bọ́mọdé ṣe lè jí dóko tó. níbẹ̀ ni, ìwọ ọgbọ́n tí ó tẹ̀ yọkọ̀. Gba débi ti bá wò. Bẹ́ẹ̀ni sọ́run, ìwọ aláìní rònú, ó rò pé o lè jù mí lára. Ọgbọ́n àtètè tó ní ni mo mọ̀. Ìwọ dẹ pàkúté ńlẹ̀ fún lógin ní tèmi. Olóró púrúgbò mi àkóso àbí iyọ̀ ọ̀ǹtàn ẹ̀. Kò tó tẹ ẹgbẹ́lẹ̀ fún mi, ẹ̀yin fúnra yín lẹ máa kó sí gbẹ̀yìn. Ọ̀dẹ̀ onídọ̀tí òṣì. Kó sì lọ. ìpè ọmọkùnrin yóò máa lọ mọ́ eh. ṣé kò kí n ṣe ọmọkùnrin ló máa padà ṣe mí léṣe báyìí fífẹ́ eh, pa mí ní ìdámú ìtì pọ̀ jù. tí ah. ò sí o. Ah. kò sí. ẹ ti ń lọ ni. ìwà para mi mà ti sú mi o ẹ wọn ni wo lọ fẹ́ kó síbi ẹdùn ilé wọn náà ló ní pé kí n máa bọ̀ mo débi tó ń sinmi ò rí ìṣáà ní para mi báyìí orí á kó mi yọ. wọn ìyá ọmọ mi ó ti lè wù kí ọmọdé jí dòkó tó inú igbó ló máa bá kòkó tẹ. ọmọ dára òye. iṣẹ́kíṣẹ́ lẹ̀ ṣe fún mi nítorí pé mi ò rán yín níṣẹ́ mi ò rán yín níṣẹ́. tí ẹ náà máa ṣe. ẹ má ṣe tèmi o ẹ má ṣe tèmi ẹ fi ṣe tèmi ẹ kó bá mi ẹ náà ṣe tèmi ṣe jẹ́ kó ní kálukú ṣe ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá dárúkọ àti ṣu fúrọ́lá. ìwọ ni mo bá lọ́rọ̀ ṣó ní gbogbo rẹ̀ dáadáa tó sọ yẹn mi ò fẹ́ kó orin rò rárá rárá ṣé wọ́n ní èmi àti ẹ báyìí àwọn aláníṣẹ́ láti ṣe ṣó ti yẹ wọ́n ní pé ọmọ tó ní ìyá àwọn ní sùn gbọ́ kò ní fi ojú kan ewu tó wà nínú ẹ̀kú yẹn gan-an á ní láti mọ̀ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní wọ́n máa mọ ewu tó wà nínú ẹ̀kú yẹn gangan. mo fẹ́ gba àwọn ọmọ ìgbà náà fi sáyè èmi rẹ̀ bó ti yẹ kó mọ̀ wọn lára tí wọ́n dá kí nǹkan bá máa mú yàn lára àláìpẹ́ ọ̀rẹ́ lápá láwìrì ni o ọmọbìnrin tó jẹ́ pé gbogbo ìgbà mo bá pè lọ́wọ́ kan báyìí á dẹrù lẹ́ẹ̀mejì kí ló dé kí ló ṣe fún ẹ kí ló ṣe torí gbogbo ìgbà tó ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú ẹ̀ kò yé mi ṣé ò ní síjú àánú wò ni lórí ah, ọ̀rọ̀ ọmọ ẹ̀ ojú àánú ti fọ́ ti kà lóko kí ló dé ti kà lóko mo ṣáà wá fi èdè kókó ah, ẹni tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ di ẹ̀gbọ́n náà ni bó tẹ̀ jẹ́ pé kì í ṣọ̀rọ̀ ìwúrí mo ìgbà tí bá rántí ìjọ tí mo ṣalábàápàdé ọmọ inú mi ń dùn kódà tí ò bá sí ìrẹ́pọ̀ tó wà láàrin èmi àti èmi fún abáyàn sọ ṣé bíjọ́ kan ni mo jókòó ni mo tẹra mi nínú pé àgbà ah, ah, ló ń dà yìí ìwọ náà tẹ ẹ̀ ká má rí mi káàárọ̀ káàsán káálẹ́ nígbà tó lọ́gbà bàbá mi ṣe ìdábọ̀ síta bá lọ́mọ obìnrin máa ní bẹ̀rẹ̀ ah, ìfẹ́ tí mò ń ṣúbọ̀ láti ilé tí mò ń kàn máa jí máa wẹ̀ máa ṣoge ni mò ń bá bọ̀ wọ́n mú ṣe báyìí bá ní bẹ̀rẹ̀ ah, ọmọ ló dàbí áńgẹ́lì tó ń gorí àbọ̀ ọ̀rọ̀ lọ ẹ wà nílẹ̀ ń tà ń bẹ̀ bẹ́ẹ̀ dàmí ló ń fi mí pé bó ti ṣe ń bá ní àfi ah, irọ́ ìfọ́tílétí mi ìfọ́tí kẹ̀. ìfọ́tí yóò wá dì í yóò ṣe pé ẹ̀rọ alágbèéká tí mo mú dání ó jábọ̀. mo wá mọ̀ pé ah tí inú bíbí ti bá mi fi ṣé ló bèrè mọ́ pé olóhùn ò lẹ́sẹ̀ lẹ̀. bàbá pamọ́ra mo mú ẹ̀rọ alágbèéká mi. ìwọ́n náà gbogbo kí n tẹ̀ wá wo ojú ìbáraẹ̀pọ̀ ti fọ́ ìjà méjì jókòó gbẹ̀mí. bàbá ẹ̀rọ lọ́hùn. ní kété tí agbo ìbàgẹ̀dẹ̀ ni wọ́n ti pe olóòwò wọn láàánú kan sí mi tó fẹ́ fún mi ṣe olówó ńlá kan kábíyèsí bọ́ sí ilé ọ̀rẹ́ ayé wa tún jù báyìí lọ. lásìkò ìgbà tí ẹ̀rọ alágbèéká wa bàjẹ́ arákùnrin retí mi kí ni máa ṣe wí arákùnrin bá sọ̀rọ̀ mo bá mú agolo báwọn tó ń tún àwọn alágbèéká ṣe. wọ́n bá ní à ṣe nǹkan kíákíá o láàrin ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta àwọn máa tó ṣe àwọn ò ní nǹkan tí máa ṣe ju kí n dúró lọ nígbà tó dá aago padà aago ṣiṣẹ́ àdúgbà ń bá pẹ̀lú aláàánú mi kò bá aago ah, ń bá tẹ́kọ̀ létí ni mo débẹ̀ bí mo ṣe débẹ̀ níṣẹ́ ni mo jálẹ̀kùn wọlé ah, ẹ̀rù mọ́ bàgbé ó ah, ṣe láti jálẹ̀kùn mi balẹ̀ ló bá ní mo ti pẹ́ aṣọ ògbọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rẹ̀ owó ọjà bá wò pé kí lè lè ṣe ó ní kò sí nǹkan tó lè ṣe àbí tí bá tún dúró de sáà mi ah! káwọ́ lórí pé ṣáyé mi ò bàjẹ́ báyìí. bí ṣe bọ́ sí òpópónà márosẹ̀ káàbọ̀ láàrin àdúgbò mo ń bọ̀ láti ibìkan mo lọ́lé wa. nírọ̀ àsìkò yìí. kí lẹ́jú ló ṣàsìkò yìí tí mo tájọ́ ríra wa báyìí. etí ti ẹ di àbójú ọtọ òun gbogbo tó ṣẹlẹ̀ láàrin ìlú yìí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni gan. Lágbo mo fẹ́ràn òfin. Àgbo mẹ́fà, àgbo mẹ́fà, àgbo mẹ́fà. rí nìyẹn o kí ló fẹ́ bá mi lára ìwọ̀n láìpẹ́ ń kọ́ tó ra yín. ṣé ìdààmú ìlú máa lò ń bẹ́ẹ̀ jẹ́ pé kìnní èmi gan fifteen years gan ṣì wà nílẹ̀ gan fún àjẹ́ pé fifteen. owó ti mọ́ra ilé ìtawà lílé náà. ṣáà ṣe nǹkan báyìí láì mọ́wọ́ láì lẹ́sẹ̀. fifteen years. fifteen years mo ti gbẹdún márùn-ún bíbá ẹ̀ lára. oṣù gbẹdún márùn-ún bí. ó máa tó mọ yín lára tí wàá láwọn ṣẹlẹ̀ báyìí irú èrè wo ni mo. kò ní mọ́ mi lára o. wàá kò mọ́ mi lára. kò ní mọ́ mi lára. ní gbogbo ibi tá a sùn sí là ń sí là ibi tí gbogbo ẹ̀já sí rẹ̀ o ibi orí dá wa sí òun là ń gbé yìí ibi dá wa sí là ń gbé yìí o. gbọ̀ngí. ṣé yóò gbọ́dọ̀ ròyìn bíbí bàjẹ́ rí mi ilẹ̀ lẹ̀ là ń sùn kò sí pé bóyá bòsùn wà ibi tá à ń sùn sí àti ń jẹun àtọ̀ là ń yàgbẹ́ sí ah. bẹ́ẹ̀ ni ò sí bòsùn. kódà ẹ̀fọn ni ọ̀rẹ́ kò rí bòsùn wa bá ọ̀gá sójà rẹ̀ sàmúbàjẹ́ sọ̀yà ẹ̀rọ fún mi lò bá gba etí sí àrùn lọ ọ̀gá pàjẹ́ ká. àwọn ìní sùúrù tẹ̀lé tó kọ lọ́rọ̀ wọn ni kí ló dé. ó dàgbọ́ ẹ̀kọ́ wá inú ọpọlọ àbí. àwọn ẹ̀kọ́ mi ti mọ́ wa lára ó ti mọ́ wa lára kí ni ká ṣe ẹni tó bá wà ní ẹ̀ngbà míì tó ń jẹ kúlíkúlí àti gàárì tọkàn ìbalẹ̀ tí ò rà kó mórí tọ́lọ́ ń ṣe fún wọn ọ̀nà àtijọ́ àti wọn ni mò ń bá ká ká lè rí ká lè rí èèyàn láyé. kí ló máa jẹ báyìí ṣọ́ọ̀ṣì ah. ṣe oúnjẹ tí mo gbé wá fún yín. oúnjẹ tó ń gbé wá ló dárúkọ bẹ́ẹ̀ kí kú ṣe pé mo mọ̀ pé òun gbóúnjẹ wá àmọ́ òun lórí burúkú aláṣọ tí ìran ń jẹ oúnjẹ yìí. wọ́n á tún wá jẹ́ náà wọ́n á tún pè é pé kò máa wò ó òun làwọn oúnjẹ yìí wọ́n á jẹ́ wálé òtún lọ ọ̀tọ̀ bọ́. bàjẹ́ ẹ́. <laughs> ó mo ti gba kámo mo ti gbé ti gbà fún báyìí ọlọ́run mo ti gbà fún báyìí. èmi tí wàá tọ́jú sí ọ. mi ò má kì mọ́ má kì mọ́ ìfisọ́gbà ìfisọ́ alọ́kùnrin. mo lo oṣù mẹ́sàn-án gbáko wọ́n gbọ́gà kan wá ibi tó ti ń wo gbogbo àwọn tó wà nù túbú kílẹ̀ṣẹ̀ lè kílẹ̀ṣẹ̀ lè lọ́ba dé òyìnbó ní kílẹ̀ṣẹ̀ lè lọ́ba láwọn ah, ẹ̀ mọ́ ẹ̀dẹ̀ àfíà ẹjọ́ máa lọ lé ẹ̀ ni mo bọ́ nígbà tí máa padà sílé ìjàkárì ìwọ ti gbalé kan. abájọ náà gbogbo àsìkò yẹn náà mo ń gbìyànjú aago ẹ̀bù lọ ah. ilẹ̀ ìsàrò làwọn èèyàn ìgbẹ́ mo lọ. mo wá jókòó pé ọmọbìnrin tí mo kàgbákò ẹ̀ tó fọ́ ẹ̀rọ alágbèéká tí ò bá sọmọbìnrin gbòòrìn tí mo rìn mi ò ní rìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo bá pinnu pé màá fìyà jọmọbìnrin ìjẹ́ irú ìjìyàwó ni mo lè kún o wò pé pípa lọ́rọ̀ ẹ̀jẹ̀ pípa lọ́rọ̀ ẹ̀jẹ̀ mọ́ pé kí n pa ni. òun náà ṣe àpapọ̀ ìyà tó fi jẹ mí tí n bá rí nǹkan tó ju kí n pàpà ṣe mo bá ń dọdẹ ni mo ń dọdẹ ni mo ń dọdẹ ìjọ kan fi lé mi lọ́wọ́ ìgbà tí mo wá rí lò tí ì ṣùgbọ́n mo rò pé òru là ń ṣèkà yẹn ń dúró kílẹ̀ ṣù àmọ́ tí mo ti rí ilé ọlọ́ọ̀lẹ̀ tó wà ládùúgbò wa ni mo ti rí mo ṣàkíyèsí pé irin ẹ̀ mú fúnra lọ́wọ́ lè hmm. bá mú ìrìn alágbèéká n bá bọ́ sí ojú àwọ̀ n bá ń yà kàyéfì pé wàá jẹ́ fún mi pé ọmọ ìyí ọ̀lẹ̀ rẹ̀ irọ́ ni ìwọ́dẹ̀ ń yà. èmi lè wò ó mò ń yà lọ ṣọ́nàbìnrin máa jí ọ̀lẹ̀ tí ò ní sanwó ni ó tún wò rárá ló bá fẹsẹ̀ fẹ́. mo wá délé pé ẹni tá a ti fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó tún fi ipò rárá ó fi ipò para. ìyí tí mo ní lọ́wọ́ yìí á fìyà jẹ ju kí n pa lọ. wàhálà ẹ̀ ó tó. má tún dọdẹ. ráyè ẹ lóde mi ò lọ́rọ̀ bá ẹ sọ. ojú àtúmọ̀ àtúrà rí. ẹ̀gbọ́n ìjọ ìjọ kí ọlọ́run. má gbé ah! ẹ. má ṣe báyìí fún mi ẹ̀gbọ́n o. yé parí ara mi gan. Ah! torí mo mọ iná sọ. láti mọ. kí n jọ kí n má jẹ́ kí ó bọ́ sí ẹ̀rọ ayélujára ayé abùn ayé màá ò pẹ́ ibi tí màá gbà mú ẹ òun ló ṣe rí i pé lóòrèkóòrè tí n bá pè lórí aago ìṣẹ́jú àyà kò sì jọ́dọ̀ tí mọ́lẹ̀ tuntun wá kù mọ́lẹ̀ tán á tún gbọ́nra pẹ́ ó ti lọ kò sífẹ̀ẹ́ kò sí nǹkan kan ìyá ni mo fẹ́ máa fi jẹ́ ìjọ ti máa rí i pé inú mi wá yọ sí kò ilẹ̀. ìgbà kọ́rọ̀ wá rí báyìí hmm. ìgbà wo gan-an ló wá ṣe tán àti dáríjì. ah ìdáríjì ló fẹ́ ló pè báyìí lápá ọ̀dọ̀ tiẹ̀ kò sí dáríjì níwọ̀n ìgbà tí ayé bá ń jáyé kò sí ìdáríjì ẹ̀ lọ́wọ́ mi kò sí ìdáríjì ẹ̀ lọ́wọ́ mi. ṣùgbọ́n mi rò pé kò dáríjì lọ. ọ̀dà. sórí mo fẹ́ kó ní sùúrù tí ó pọ̀ hmm. wàláì ọlọ́run ti nífẹ̀ẹ́ o hmm. torí sórí ohun tó ní lọ́wọ́ tó wà lórí ẹ̀rọ alágbèéká yìí hmm. ó tó jà lọ́tọ̀ mo fẹ́ kó ní sùúrù mo fẹ́ kó bá ń filẹ̀ wàláì mo fẹ́ kó filẹ̀ mo fẹ́ kó yàn dẹ́ fọlọ́run. ọlọ́run yín wà ń bójú tọmọbìnrin rán mi lọ lẹ́wọ̀n tí mi ò fẹ́ lọ. àṣìṣe kókó àgbà rẹ. yìí ti ń kọjá ohun tí mo lè faradà. ṣé dára sí mi ṣe máa ro eléyìí tí ò ní padà wálé mọ́ kí ni mo tún fẹ́ ṣe fún tí mi ò tí ì ṣe fún gẹ́gẹ́ bí ọkọ mo ń tọ́jú ẹ̀ mọ́ṣù tó yẹ kí n ṣe kí ló tún fẹ́ kí n ṣe à ń bá yín bá sọ̀rọ̀ sùúrù yín ò tí tó. ẹ sùúrù bẹ́ẹ̀ni. nǹkan tí bàbá mi sọ gan nìyẹn olùwọ́n náà tún sọ ibi tọ́rọ̀ dé báyìí èmi ò gbé ní sùúrù lè mọ o ọba lè ń dé àbọ̀ lóun ṣògùn mo fẹ́ máa gbé. sùúrù yín ò tó ni o ẹ jẹ́ kí wọ́n á sọ kan fún yín àtẹnimẹ́ẹ̀ni kò tó àtàwọn máa nà èmi àtọ̀rẹ́ mi à ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìyàwó yóò lọ bí kankan ó dẹ̀ nífẹ̀ẹ́ yín sókè ojoojúmọ́ ló máa ń fi ọ̀rọ̀ yín báyìí ló máa ń sọ sọ sọ sọ ní gbogbo ìgbà ó nífẹ̀ẹ́ yìí kò lóbi kankan ẹni ó máa ń mú nǹkan wá. ọ̀rọ̀ mi ò gbọ́ tí. ẹ má mọ̀ sí lẹ́yìn. má ṣe fi mí sílẹ̀ ooo torí ojú apá kò lè dojú ara wọn wò ààyè níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀. ìyá lásìkò jọ̀wọ́ ṣé nǹkan tó ń ṣe látàárọ̀ tí tó ti ọjọ́ àgbẹ̀ nígbà kìíní bá pààyàn mọ́ ẹ. olùjẹ ẹ má jẹ́ kí ebi pa mọnàmọná yìí kú. ṣé òun gbọ́ nǹkan tó sọ ilé ìtẹ̀ gbọ́n dàrú. ó sì sọnù bó ṣe wà yẹn kò gbọ́ nǹkan tá ń sọ. ẹ bá lọ kúkú oúnjẹ tó jiná èmi gẹ́gẹ́ bí ẹnìkan. ah irọ́ ni o. kí ló ṣe. Ah! ó ní mo kọ́ tí mò ń wò ó. obìnrin eré orí ìtàgé tí mo tẹ̀lé ẹ lọ ní ìní mo yá àwọn àwòrán kan mo wá dà sórí afẹ́fẹ́ wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó nífẹ̀ẹ́ sí i àbúrí ni ọmọ ah, tún nífẹ̀ẹ́ mi. ṣó ti wá rí báyìí sẹ́ tó bá lè tẹra mọ́ tó fọkàn sí ó lè jọ́rùn ẹ̀ o. Ah, kí n tẹra mọ́ ṣá. Ah. ẹ wo ṣé ẹ ní sinmi gbogbo ariwo ẹjọ́ tẹ̀ ń rò mí báyìí ìwọ ṣé ìwọ mọ̀ kó ń dáná nínú ilé ìdáná ah, tí ó jẹ bá jóná lásán ọrùn di oyin. kò lè jóná ọ̀rẹ́ mi wo o <laughs> ti gbé gbá olókè bó o bá fi lè dé olókìkí pẹ́ máa di amúgbálẹ́gbẹ̀ẹ́ ni ṣé kí a ká wá wẹ̀ o. mi máa ń wẹ̀. ọ̀rẹ́ mi ti ṣe ọmọ ìgbà yà pé ó mọ̀ tó báyìí kó tó rí mi. <laughs> ọkùnrin kò sí ẹ̀ máa ṣe kókó ńlá kí n pèèyàn kò mọ̀ sán kò mọ̀rú. Ah. Hello? Ha! Ìwọ ọmọkùnrin, ṣẹ́ṣẹ́ ni kò ní àṣírí mi lọ́wọ́ ni. Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Ṣo fẹ́ pa mí ni? Kò sí gbogbo bá ló fẹ́ rí mi, mo máa ń dá ẹ lóhùn. Kódà mo tún fi ara mi di fún ẹ. Kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ? Ẹni pé kò lè sá, ó ti sá. Ẹni pé kò ti tọwọ́ ẹlẹ́wọ̀n ti jù sílẹ̀. Kí ló tún fẹ́? Bàdé, ṣé mo lè bi ẹ́ ní ìbéèrè kan? Tó bá sì lọ́pọ̀lọ́ nínú, ṣé ó kọjá mọ́mọ́ tí mo jí lọ ni? Ah! elédùmarè irú nǹkan tó tó báyìí ló gbé sínú kí ní kò sọ fún wa ká lọ fi ọlọ́pàá gbélé ẹ̀. àmọ́ ká má purọ́ ká má jalè ọdúnú kódà ẹ̀rọ ẹ̀ gbà mí. kò mọ ọlọ́run bẹ́ẹ̀ ṣe sọ yẹn hmm. ó máa ń wo èmi gbọ̀ngàn fún ara mi kí n sọ síta ṣùgbọ́n ìtìjú ẹ̀ ni ò jẹ́. ìtìjú ẹ̀ gbòó hmm. ìwọ ni bàbá ìbí ló ló ń ti lójú ìwọ ni bàbá ìbí lójú tó bá jẹ́ pé irú èrè tó yẹ pé eléré orí ìtàgé ni mi irú nǹkan bẹ́ẹ̀ rẹ mi mo máa fi kílẹ̀ kílẹ̀ tó pè mí bẹ́ẹ̀ yẹn èmi ò fẹ́ràn kí àwọn apè mí bẹ́ẹ̀ yẹn o ṣé mo kú ni. Hmm. ẹ dúró náà ṣé mo pẹ́ pẹ̀lú nǹkan tó sọ nísìn ó dàbí ẹni pé mo ti rí ọ̀nà àbáyọ. sí kí ni o. Hmm. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni. Jerusalem. Ẹ̀kùn, ọ̀rọ̀ tẹ̀ wá kọ́ lẹ́kùn. Lálẹ́ ní ayàtọ̀ ti já. Ló ṣẹlẹ̀ tó ló fẹ́ rí mi. Ṣé bó ti mọ nǹkan tó wá ṣe ń bí? Àbẹ̀wò la àgbọ̀rọ̀ bí ní Ọ̀yọ́. Èmi ti mọ nǹkan tí mo Afẹ́fẹ́ ti fẹ́, a ti rí fùrọ̀ adìyẹ ìwọ ìwọ ọmọkùnrin ó dé ń dà mí láàmú ṣé orí kò ní ìranù ni ẹ aṣọ tí ẹ ń tàn mí ni òun kẹ́mi mi sókè ó jẹ́ kí ilé ayé mi gan gbé kó nísinmi ẹ òun fún lẹ́ẹ̀mí mi oníkìní kan lọ́wọ́ ó máa ṣèyẹ́ mi ó máa ṣe gbẹ́pà ṣe rọ́nà òun pa àṣírí ẹ̀ ti tú gbadé àṣírí ẹ̀ ti tú mílíọ̀nù sílẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ẹ mo ti bọ́ lọ́wọ́ ẹ. Ah, ah. ta ló gún yín wọ́n fún ẹ tó ní tọ̀bẹ̀ <laughs> àwọn fẹ́ káwọn ọ̀rẹ́ ẹ bá yí ẹ̀jẹ̀ ni ó gba àwọn ọ̀rẹ́ ẹ láyè kán gbóúnjẹ fún ẹ kán bò ògùn yàgbẹ́ sí wọ́n fẹ́ ṣe lẹ́yà ẹ ni ah. wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni fi kalẹ̀ sí. kémi fi kalẹ̀ sí. ẹ fi kalẹ̀ sí. ó dáa màá fi kalẹ̀ sí <laughs> ìwọ táṣìírí ẹ ti tú ti pẹ́. nǹkan tí mo fi ń sùn tí mo fi ń jí mo fẹ́ wo nǹkan tí dàdẹ tó fẹ́ dà. ṣé ń gbòòrò wọn di ẹlẹ́wọ̀n ó ní wọn jẹ́ kó ń rà yàtọ̀ lọ́wọ́ jẹ. sórí kìíní ó ti wà lórí ẹ̀rọ alágbèéká báyìí bí ẹgbẹ̀rún kí wọ́n á fún ẹ lélẹ́yìn kan kó máa mú lọ ìyẹn ò ní má ní mi lọ́wọ́. kí ni. ní sòrò ìjó mi ìjó ayọ̀ mi yọ̀ ìjó mi ìjó. Báyọ̀mí. Àbí dàdé. Kí ló ṣe? Ah, ọmọ ìdí gbogbo ó ti kọ́ ẹ lọ́gbọ́kọ́gbọ́. Wọ́n ti ṣoògùn wọ́n ti ṣoògùn ìkìyà fún ẹ. Wọ́n ẹ tẹ̀ ní sùúrù náà. Tí n bá fún ẹ lélẹ̀ pẹ̀lú nǹkan tó wà lórí ẹ̀rọ alágbèéká yìí. Ẹ̀dá ẹ̀ tó pọ̀ ó wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri. Kí ló wá ń dara ẹ̀ láàmú fún? Kí ni mo tẹ̀ ń ṣe? Èmi á wá bí mo ṣe máa taari ilé ìsọdọ̀ tiẹ̀ ìwọ náà máa wù lọ́dọ̀ ẹ̀ kó máa jí láàárọ̀ kó máa lọ́sàn lálẹ́ kó máa wù ní sùúrù. kí ló wá ń jalára jẹ́ ń sìn jáde. farabalẹ̀ farabalẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé. ni pé kí ni. ṣáàtì ẹ farabalẹ̀ nú mi èmi náà ò lérò láti bá ẹ já. èmi tiẹ̀ wọ tèmi má kọjú kí n tún bá lè fi ẹ lọ́kàn balẹ̀ pé ah. ayédèrú ẹ̀ wà ah. òótọ́ ẹ̀ tún wà màá wá taari ìkan sọ́dọ̀ tiẹ̀ ah. lórí ẹ̀rọ alágbèéká tiẹ̀ tó bá ti jí láàárọ̀ kó máa wò lọ́sàn-án ayé ẹ̀ kó máa wò lálẹ́ kó máa wò sùn. Eh, nǹkan tó bá ti fẹ́ kí n ṣe láti wákàtí ọ̀wọ́ yìí lọ mo ti ṣe tán gbadé mo ti ṣe tán máa fi ṣe ní. orí eré tó pọ̀ ló wà mú tọwọ́ ẹ̀ wá. àgbàdé. Ah, ọ̀dọ́mọ bínú mi níyàjú sí ẹ mọ́ gbàdé nǹkan tó kọ́ mi kì í ṣe láti wákàtí ọ̀wọ̀ èlò mo ti ṣe tán àti ṣe wọ́n fi sí mi síta. gbàdé. mo ní mo ti fún ẹ níwọ náà máa fi sọ̀rọ̀ àjìjà ẹ àbí kò sí wàhálà mbẹ. mo tó bá fẹ́ kí n ṣe mo ti ṣe tán. rárá o mọ ṣé tó wá ṣe ń bí tẹ́lẹ̀ kó tó débí mo ti pa gbogbo ẹ̀ papọ̀ mo ti pomi gọ́tà papọ̀ kó tára mi tó balẹ̀ wà lọ́jọ́ mẹ́ta ah! ọ̀sán kan òru mẹ́ta. Eh. Hmm. Gbadé. níbo ni ká ti wá bẹ̀rẹ̀ báyìí má fà mí lọ́wọ́. sóní sóní jẹ́ ṣe aṣọ oníbù ni àbí ká ṣe ó lè ṣe báyìí. Gbadé má ṣe báyìí ah. eh. Gbadé mo ti gbà jẹ́ ká sọkún kúnnà. kí ni ká tún sọkún tó kún. ee gbadé yàrá sùdì sọ́ọ̀sì àti báyìí kí ni yóò rọrùn gbadé rọrùn kò sí mọ mi lára. ìwọ ló máa sọ pé ó ń kọ bí báyìí ó ń kọ bí ó dẹ ló ń fẹ́ bẹ́ẹ̀. ilé ilé gbadé. kò lè lè filẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ ni màá fi ṣe ẹ̀rọ ẹ̀rọ ní sọ̀tẹ̀ máa bá dé. ètò wa lè ọtí tọ́ gbadé má ṣe báyìí. ẹ Yeah. Ọlọ́pùpá. Dẹ́dá mi ló máa dá fún ẹ. Àṣìṣe o. àní súnmọ́ nǹkan yìí. Elédùmarè dákun ṣọ́ mi lọ́wọ́ ẹni tó ṣe. Kí wọ́n ṣe nígbà? Ẹ pẹ̀lẹ́ o. Ṣé wọ́n ti kábà ti mú fún ẹ? Kábà pupa tó nílẹ̀kẹ̀ níwájú ẹ̀. Kábà tó pa púpọ̀ mi fẹ̀ báyìí tó nílẹ̀kẹ̀ wájú tó nílẹ̀kẹ̀ tó tó kù báyìí. Ẹ bá mi wò bá mi wò ṣe kíá ṣe kíá jọ kò gbọ́dọ̀ báwo o lè ṣe fi gbọmọ kan tó wà nílẹ̀. Ah! tó ṣe eré ta fẹ́ ṣe eré kékeré níbi ìṣẹ́jú mẹ́wàá sí márùn-ún la fẹ́ ṣe ó dẹ̀ máa fi sórí ayélujára mo ṣe ń ẹ̀dá ìjẹta wa bá ń sọ àmọ́ ìnìkan ni àṣìwà bá bá tí òní ju bí ìṣẹ́jú márùn-ún lọ sí ìṣẹ́jú mẹ́wàá ọ̀rẹ́ mi bí wọ́n fọwọ́ fẹ́nu ara ẹ̀ sùn tó ṣẹlẹ̀. ọ̀gá nǹkan tí ọ̀rẹ́ mi ń gbìyànjú àti ṣàlàyé fún yín ni pé mo fẹ́ kó yín ṣe àwòrán yẹn bíi mo máa lọ síbi tó ti ń ta ọ̀lẹ̀ màá wá jí ọ̀lẹ̀ yẹn báyìí màá sọ́ sínú ọmú mi màá sá kúrò ńbẹ̀ màá dẹ̀ dà sórí afẹ́fẹ́ gbogbo yẹn á bẹ̀rẹ̀ sí ní wò ó lọ́tún wò ló fi kí ṣe wù mí látọkàn mi lọ. ẹ ẹ tí n gbádùn ọ̀rọ̀ ẹ dáadáa ó já sí wípé ó fẹ́ ya àwọn eré tí wọ́n máa ń yà káàkiri tí wọ́n máa ń gbé sórí ìṣẹ́jú mẹ́ta tí àwọn ayé máa ń wàá wájú sí àyà tó bá wá jí ọ̀lẹ̀ tó tọ́jú ẹ̀ pamọ́ sí i tí kò wá ní ìyá mi kókó náà ni kò ní rárá kò ní rárá ẹ̀jẹ̀ sọ́dà a nílò darí ẹ̀. ẹ kò sí wàhálà. ẹ ibi tí ò bá ti sílẹ̀ èèyàn ti ń jìjà káàbọ̀. ẹ lọ mú ẹgbẹ̀rún mẹ́wàá wá. kílẹ̀ yìí ẹgbẹ̀rún kan pé kẹta kẹrin ká títí dé kẹwàá ọ̀gá ọ̀gá wà ń pè yín ó fẹ́ kẹsẹ̀ sọ́kàn afẹ́kàlọ́ mẹ́wàá rárá ó yẹ kẹ́lẹ́ àríwá ojú ọ̀nà kẹ́sẹ̀ àwa ṣe fún yíyá pẹ̀lú o ọbẹ̀ tí káwọn owó jù ẹ wò àwọn òní ẹgbẹ̀rún mẹ́wàá àárín ju ẹgbẹ̀rún méjì lọ. ẹgbẹ̀rún méjì péré. yẹ yẹ wá nǹkan. Hmm. ẹ ẹ lè fẹ́ ẹgbẹ̀rún méjì ọ̀pọ̀ gbogbo ọ̀rẹ́ mi tètè òun ká máa lọ. àti wá ní kí nìkan náà òkè mèrè mèrè mò ń ṣe nínú kíni ẹ ẹ ọ̀dà wàrà ẹ tíṣẹ́ bá ti yá ẹnì kan ó yá owó dà owó dà. a fún yín lówó lẹ́yìn nìkan a lè fún yín lówó ń sìn yín a máa jọ lọ́ọ́lẹ́ a máa lọ jíròrò lórí ìbò wà lẹ́yìn àwọn ọmọjọ òfò ìjọba ìlà mú o lẹ́yìn ọ̀gá òfò wa bá wa ṣe olùdarí ẹ̀ tó bá fẹ́. àlórí ẹgbẹ̀rún méjì náà. àtàbí owó lọ́wọ́ ń jẹ́ lọ sí ẹgbẹ̀rún méjì wọn ò ní bẹ́ẹ̀ ní bọ̀tá yín ṣeré. ó dà ṣé ẹni gbà. kò burú ẹni kan mọ okùn mi. wọ́n fún fún eré eléyìí ta fún mi ta ti mu ẹ ti mu méjì àánú àti máa sanwó àgbẹ̀ lówó ká máa gbé máa ń wá àlọ́lé. ẹ ní gbogbo kà wọ́n. ọ̀rẹ́ mi àbúrò gbogbo táwọn mọ̀ sọ èmi ẹgbẹ̀rún kan ah, àmọ́ ló ti fẹ́ràn ẹ̀. lẹ́nu èmi. Eh, ọlọ́run ló ní pé ká dá ọgbọ́n yẹn máa wo ohun ewu làwọn èèyàn nífẹ̀ẹ́ sí yìí o lórí ayélujára ẹ̀. ọlọ́run eh? ah! ní kò dá ọgbọ́n yẹn o ṣókọ́ gbogbo tó halẹ̀ tó halẹ̀ wọn pé òun máa ṣe gbà wọn àṣà o. owó òun ló ti fi sórí ayélujára yìí o gbogbo àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ah! tí ẹ̀wọ́n bẹ́lẹ̀ ìtẹ̀sọ̀ àwọn tó ó ní mo mà nífẹ̀ẹ́ bí ẹ ṣe ṣe níbí báyìí o ó jọ wípé ẹ lọ jí ní tòótọ́ ni máa wo máa wo máa wá òyìn ṣe nífẹ̀ẹ́ lọ máa wọ́n sọ̀rọ̀ máa wọ́n ọ̀rọ̀ dáadáa dẹ̀ lọ sọ lórí lórí ẹ̀ inú mi bì fún ẹ o. inú mi ló jẹ́ fún mi o èmi nìkan tó ọ̀rọ̀ mi wá dàbí ẹni tó rò bóyá kò lè gbàgbọ́ hmm. tó kọ́lé alárinrin. Hmm. ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àwọn èèyàn ló nífẹ̀ẹ́ sí o. Ah! lóòótọ́ jẹ́ ìwé lọ́dà o. èmi èmi. o ah! ti da ilé o ti di ìlú ọ̀ka ọ̀rẹ́ mi. ọkọ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí. ọ̀rẹ́ mi mi rìn kó rìn kó yan fanda kò sí ẹni tó lè ṣèrò bá ọmọ. ẹgbẹ̀rún kan. èmi nìkan tán. Hmm. ṣé o ti wá rí báyìí ìka tó ń dùn ẹ́ ọmú yẹn kò kí sábẹ́ aṣọ mo ṣe ń sọ fún ẹ tó sọ fún mi sọ fún mi kí ló ń ṣe ẹ́ o ò fẹ́ sọ káàló ti sọ látijọ́ ẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ ya ti níyànjú. Eh? ẹ lè mú orin tí ẹ ṣe nínú ayé mi. Ah! tí bá ní kí n bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́ látẹ̀ní mi ò lè dúpẹ́ tán ìbàjẹ́ mi ìbàjẹ́ tèmi ó padà dẹwà ó di gbogbo nǹkan táyé fẹ́ rí gbogbo ti fara ni mí jù. ọlọ́run ní fara ni mí kò ní fara ni wá. nítorí wọn máa dúpẹ́ o ó ṣé o. ilé ìga o ẹgbẹ̀rún kan ó ti ń gbẹgbẹ̀rún kan àbọ̀ báyìí dára sí mi. mo ń gbẹ ọ. ṣé wọn rò gbogbo lójú ara ẹ gbogbo ọgbọ́n àrékèrè tó ń darí mọ́ wọn fún kó mọ̀ pé alàkìkì ò ṣe é dáwọ́ ilé ọ̀pọ̀ wọn tó dákọ̀ báyìí ọ̀pọ̀ ti dá ọ̀pọ̀ ẹ̀. Hmm. máa jọ lọ mọ̀ wẹ́yìn. kò sí ló máa ṣe é kó ló ayé ẹ̀ máa bàjẹ́. ó máa kó ní ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ olórí pẹ̀lú wọn bá iṣẹ́ ẹ̀ jẹ́. ẹ lọ́nà ọmọkùnrin máa ní ọkàn ó ní àyà ó ní àyà ẹni tó wáyé pé ó yẹ kí wọ́n sọ fún àgbà rẹ̀ ọmọ àgbàbọ̀ bò ó. èmi kò sí ọkùnrin tó lè ṣe wílé mi. ìgbà tí mi ti padà dé ọ̀dẹ̀ wa o hmm. kí máa ṣakọ a ní láti jọ a ní láti yọ̀ báyìí. ọkọ ká ọmọ ti sọ wọ́n ní ìbàjẹ́ ènìyàn kò dáṣe oyún wa dúró. bẹ́ẹ̀ni owó ẹ ha oyún wa dúró ó yá ti ṣe bẹ̀rẹ̀ lẹ́bí ṣé ọ̀rẹ́ ń gbégbá ọpẹ́ ṣọ́ọ̀ṣì ló yẹ kí wọ́n fi ilé ìwọ̀ ṣí ilé ìwọ̀ wá ṣí màá ṣí pé lórí ilé lórí ilé ó yẹ ká tó ká gbà mí ẹni ó padà bọ́ olúwa ọṣẹ́ o níbi bá ti níbi bá ti rí olúwa kò ní dárì ẹ̀yìn ẹ̀bẹ̀ ni mo máa wà ẹ̀yìn méjì. ìwọ máa bẹ̀rù wá fún ìgbà tí síwájú ó yára tẹ̀lé. ó máa bá gbogbogbò ó máa bá bí gbàgbàgbà. láti kóra wẹ́rẹ́ láti kóra á máa fi kọ̀. ó lè ìbàjẹ́. dára sẹ́mi má jẹ́ kó yẹ ẹ lẹ́nu pé mo pè ẹ wá síbi ó ní nǹkan tí mo fẹ́ bi ẹ léèrè tí ò yé mi rárá rárá jọ́ torí ọlọ́run kí ni tó sún ẹ débi ká lọ máa jí ọ̀lẹ̀ ẹ dúró náà ń mú epo ní àbá ìrówó rà ìyàwó jẹ ẹ ebi ò pa ẹ ah, kí wàá ní ìdí tó fi ṣojú kòkòrò lọ di ọ̀lẹ̀ kí ló sún ẹ débẹ̀ gan-an. Adébímpé, ọ̀rọ̀ ńlá ló béèrè lọ́wọ́ mi yìí. Ṣùgbọ́n wọ́n lẹ́ni tó béèrè ọ̀rọ̀. Òun ló kúkú fẹ́ dín ẹ gbọ́. Hmm. Màá wá farabalẹ̀ ṣàlàyé fún ẹ. Ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi lọ́jọ́ náà lọ tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí mi. Mo wá wọlé mo ṣàlàyé fún bàbá mi wípé ẹ wo orú nǹkan burúkú tó ṣẹlẹ̀ sí mi lónìí bàbá mi dẹ̀ gbéra ó gbé mi jáde ibi tá a wá lọ wọ́n ti wá ń jẹ́ kó jẹ́ mímọ̀ fẹ́mi àti bàbá mi wípé nínú ìdílé wa ó ní ọ̀rọ̀ tó máa ń ṣe fún wa hmm. tá a bá pé ọmọ ọdún méjìdínlógún. Ah ṣebí ètùtù yìí ni wọ́n ṣe fún mi hmm. nítorí àìgbépọ̀ ìyá àti bàbá mi tó wá ń fa irú ìjìyà sí hmm. ayé mi. àwọn kí ni mo fẹ́ bọ́ lọ́wọ́ mi fà. dára sẹ́mi ìwọ náà wá kó kù ní ọjọ́ mi ìka tó bá ń dùn yàn báyìí à ń fi sábẹ́ aṣọ ìwọ náà ṣe mọ̀ pé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni mo yàn láàyò kódà bó o bá fẹ́ sọ fẹ́ni kankan láyé yìí ó yẹ kó sọ fún mi ìwọ náà dínú jù ú irú ẹ̀sìn àti àbùkù tó wá jẹ́ kó tabára alé kó tabára oko ibà ti ṣẹlẹ̀ ní ọjọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ ẹ̀yẹ àmọ́ ṣíṣe kù àdúpẹ́ pé gbogbo ẹ̀ ó ti wá níyanjú báyìí ó ti tó nígbà sókun mọ́. kò ṣe dùnú ẹ̀mí náà ìwọ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ká jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí kò jẹ́ kẹrù jábọ́ tí wọ́n ṣe wọ́n tó ń gbá mi nínú wàhálà yìí ta ni bá fojú jọ adébíyí pé ò kì ṣe ọ̀rẹ́ mi mọ́ ọ́ sì dọ́mọ ìyá mi torí wọn ló tún mi sílẹ̀ nínú àjàgà burúkú yìí.